sáré wá wo ìtànà ògo ògo ògo ògo lúwa ní ògo tí mò ń wí ìtàn débi pé chaitana tó dọ̀nà nǹkan ò mọ̀lẹ̀ tó kò sí èèyàn tó máa lóhun ò mọ̀ súpá tàbárẹ́ni tó sọ pé òun ò mọ̀ súpá ẹ̀yẹn fi sílẹ̀ bóyá inú olè ló ń gbé o ẹ̀yẹn fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí tó bá jẹ́ kó di jáde àti rogo òṣùpá o hàn ó pọ̀ ẹ dáríji bàbá yẹn bí Barrister bá rò lọ́kàn tóun fẹ́ fi yín jẹ ọba akọrin tí ẹ ò bá wúlò tí ẹ ò bá mọrin kọ ẹ ò lè di ọba akọrin. adé tí wọ́n gbé dé yín lóyún kò ní mínì ọba akọrin ti wà nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́ba yẹn wà kì í ṣe orí ìdí nìyẹn tí mo fi sọ fáwọn èèyàn wípé adé àwọn adé eléyìí kò ní mínì fèmí nǹkan tó ń pè ní ọba àgbáyé ibi bíi ló kì í ṣe adé àwọn eléyìí dìsáínà lásán ni. gbogbo àgbáyé àfẹn tó bá fẹ́ ṣàbòsí nìkan ló máa sọ wípé o ò mọrin kan wọn a ní kò sí jackie saheed ò pé méjì tàbá ń sọ̀rọ̀ nípa orin. wọ́n ti pè mí pé kí wá kọrin kí ọba mú lọ wọ́n ti pè mí pé kí wá kí joyè mú jẹ́.

ẹni wọ́n wẹ̀ ò nínú kíláàsì ló mọ̀ wé ìrò lódò nílé ayé òmà ló ń gbòdó ẹni pé bàrókè nínú ayé òmà ló gbàgbé babagé tó sọ pé òun ló ń pàdé ló ń pàdé pa àwọn olóòtú bá lọ oṣù kan abẹ́ oríṣẹ́ wa ní àtẹlẹ́bí ló wà nọ́mbà wà. ó yá ẹgbẹ́ mi ẹ wá sẹ́yìn tírí o lẹ́nu ẹlẹ́nu màrí máa jẹ́ ẹ̀mọ́ pátọ́rọ̀ bá pọ̀jù náà fi ń pagbà ní wèrè ìsọkúsọ náà fi lórí àgbà tì í bàbá gémù wọn sọ pé ilẹ̀ ń tadé ẹgbàdé pamọ́ wọn lẹ́tún padà gbé jáde ọ̀rọ̀ adé lẹ́fi kù sí fáyọ̀ ọba láì ṣàdí ti Jésù olùgbàlà akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ìròyìn ọ̀sẹ̀ tọkọjá kọjá kọ́ ẹ̀ níjọ́ wednesday tó kọjá alárèéjọ àgbà nǹkan gbé nǹkan hanu tí mò ń sọ̀rọ̀ ìrìn àjò mi bọ̀ lógójì ọdún tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò ọ̀làgbára púpọ̀ púpọ̀ nínú tójú mi rí láàrin ìrìn àjò ogójì ọdún mo sọ̀rọ̀ ń pa Saheed Òṣùpá bọ́lọ̀ ń ṣe lò mí gẹ́gẹ́ bí onísábàbí tá a fi de ládé ńbàdàn kò sí ní tí ń lọ fẹ́ gbọ́ tán ẹlòmíín ni ẹni Saheed Òṣùpá ń ṣe gbáǹsà wo ó ń ṣe kòkò bàbá àṣàṣù ẹni Saheed Òṣùpá àbẹ́yìn náà ní ìdúró lọ́wọ́ ẹ̀ ní bàbá àwọn ẹ̀ ṣe ń sọ ohun bí ìgbà tẹ́ ń fẹ́ náà pòwe fún pé kò fún yín ní nǹkan kan wa pa gbogbo wa gan tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ sọ pé kọ́lá olóòtú kan ju nípa rẹ̀. wọn tọrọ owó lọ́wọ́ onífújì kankan rí láyé mọ̀kọ́ pọ̀ kánjú àmì púpọ̀ nínú ẹni tí nǹkan yìí jọ lójú tí ègbé lójú sánlẹ̀ ni mo wà. ìgbéga tí ń bá Saheed Òṣùpá inú mi dùn sí i ọ̀rọ̀ Saheed Òṣùpá dàbí ilé tí oníbíríṣo pé kọ́ tí wọ́n fi gíláàsì sí dáadáa tí wọ́n gbé sáńbọ̀dù sójú ẹ̀ tí ń kọ yànrànyànràn. ó ń bíríṣo pé torí ẹ̀ bá pé bá gbabẹ̀ kọjá tọ́mọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ọmọ fọlá ẹ̀ tọrọ wèrè oníbíríṣo pé ní ọ̀wá látàdímọ́yìn tí ọlẹ̀ kò mọ́rúfẹ́ ilé gíláàsì bẹ́ẹ̀ akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà wọn ò lè kò mọ́ ṣàìdí òṣùpá o. ẹ̀yin èèyàn wa problem tẹ ẹ nílé wípé ẹ máa fẹ́ gọ lábẹ́ ẹ̀ka bẹ́ẹ̀ la sọ̀rọ̀ barista ń jó ni tí gbogbo yín fò jáde gìrìrìrì ẹlòmíì ò rí barista rí nú yín ẹlòmíì ò wo bí barista ti ṣeré láìfò lórí stéèjì rí ẹ sá kàn á sọ gbogbo ẹ̀ di ìwọ́lùkọlù. mo ní níjọ́ tí ọlọ́run rán mi sí Saheed Òṣùpá láàrin ìrìn àjò ogójì ọdún mo ní lára rẹ ní ìgbà tá a dé adé fún akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà òye ọ̀sẹ̀ tó kọjá kọ́ ẹ̀ níjọ́ Wednesday tó kọjá alárèéjọ àgbà nǹkan gbé nǹkan hanu tí mò ń sọ̀rọ̀ ìrìn àjò mi bọ̀ lógójì ọdún tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò gbara púpọ̀ púpọ̀ nínú tójú mi rí láàrin ìrìn àjò ogójì ọdún mo sọ̀rọ̀ nípa Saheed Òṣùpá bọ́lọ̀ ń ṣe lò mí gẹ́gẹ́ bí tá a fi dé ládé ń kò sí ti Saheed Òṣùpá ń ṣe wo ó ń ṣe Saheed Òṣùpá àbẹ́yìn náà ní lọ́wọ́ ẹ̀mí bàbá ẹ̀ ṣe ń sọ ohun bí ìgbà kọ̀wé fún pé kò fún yín ní nǹkan kan ẹ̀rín wa pa mí. ó mọ̀ sí o ẹni tí ọmọ ni ní fi ní ṣeré Saheed Òṣùpá gbogbo wa gan. tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ sọ pé Kọ́lá Olóòtú ọ̀kápọ̀ kan ju ààrẹ wọn tọrọ owó lọ́wọ́ onífújì kankan rí láyé mọ̀ọ́kọ́ pọ̀ kan ju àmì púpọ̀ nínú ẹni tí nǹkan èé jọ lójú tí ègbé lójú sánlẹ̀ ni mo wà. ìgbéga tí ń bá Saheed Òṣùpá inú mi dùn sí i ọ̀rọ̀ oníbírí so pé kọ́ tí wọ́n fi gíláàsì sí dáadáa tí wọ́n gbé sáńbọ̀dù sójú ẹ̀ tí ń kọ yànrànyànràn. ó ń bírí so pé torí ẹ̀ bá pé bá gbabẹ̀ kọjá ọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ọmọ fọlá ẹ̀ tọrọ. wèrè oníbírí so pé ní ọ̀wá tàdí mọ́yìn tí ọlẹ̀ kò mọ́rúfẹ́ ilé gíláàsì bẹ́ẹ̀. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ọ̀rọ̀ ọ̀lẹ̀ kò mọ́ Saheed Òṣùpá o. ẹ̀yin èèyàn wa problem tẹ ní ni wípé ẹ máa fẹ́ gọ lábẹ́ ẹ̀ka kan. bẹ́ẹ̀ la sọ̀rọ̀ barista ń jó ni tí gbogbo yín fò jáde gìrìrìrì ẹlòmíì ò rí barista rí nú yín ẹlòmíì ò wo bí barista ti ṣeré láìfò lórí stéèjì rí ẹ sá kàn á sọ gbogbo ẹ̀ di ìwọ́lùkọlù. mo ní níjọ́ tí ọlọ́run rán mi sí Saheed Òṣùpá láàrin ìrìn àjò ogójì ọdún mo ní lára rẹ̀ ní ìgbà tá a dé adé fún Saheed Òṣùpá nínú ẹ̀ mo sọ̀rọ̀ kan o mo ní sábàbí ọmọ sàn lọ bí odò kádàrá ọmọ sàn lọ bí odò ìjọ kádàrá àti sábàbí bá pàdé ìjọ náà nìlérí ọlọ́run ó ṣẹ. tá a bá kọ pé saheed òṣùpá ọ̀dọ̀ba yọ̀ọ̀dọ̀ba orin ló ti dọ̀ba orin yálà mo dá sí wọn dá sí yọ̀ọ̀dọ̀ba orin. ó wá pẹ́ díẹ̀ ni ṣùgbọ́n yọ pàdé sábàbí tiẹ̀ náà sábàbí kan ó sọ dọ̀ba orin. Saheed Òṣùpá ìkúnlẹ̀ abiyamọ ló ṣe mí láàánú fún un kìí ṣe pé ó ojú lọ mí níjọ tí gbogbo wọn ń bà á jà èkejì ń bà á jà ń bà á ọmọ ọlọ́mọ láàrin èrò òmòdì ẹ láàrin àṣà orí lọ yọ ọmọ ẹ bá ń fún un pé rọgẹ́dìtì lọ́kọ̀ọ́hún ó di nǹkan tó ń dà ìyẹn ni mo jókòó sí mo jókòó lórí ẹ̀ máa wò pé ah wọ́n mọ̀ fẹ́ yan ọmọ ìjẹ́ bíi pé kéèyàn ní sympathy fún yàn. ọ̀tá o bí mo ṣe di fáǹsì ẹ̀ nìyẹn. ó ń ọ̀bá mi sọ̀rọ̀ rí. pé bàbá ẹjọ́ wa promote mi ọba tó dáa gbọ́. ìfòògùn ojú náà mi rí o. ṣùgbọ́n ntọ́fà ń jọ́ náà lọ́hùn. àánú abiyamọ ló ṣe ní. àṣọ nìkan ni tàṣó gbàmú lọ́wọ́ ọ̀tún àwọn arábàǹbí gbàmú lọ́wọ́ òsì wọ́n wà ń fà á síra wọn wọ́n ń fà á síra wọn. ọ̀rọ̀ náà dùn mí débi wípé ó dàbí ń bá lówó ńjọ́ náà nítumọ̀ pọ́ǹpù ẹ̀ sọ̀rọ̀ Saheed Òṣùpá ṣùgbọ́n torí pé n ò lówó lọ n tí mo ní mo fi ń ràn lọ́wọ́ níta ìwé òye yìí ọmọ mi ni ilé gíláàsì tá a kọjọ kọ́ ni Saheed Òṣùpá lẹ́yìn ìgbà tí a ṣe ètò ọjọ́ Wednesday tán tí mo sọ wípé ó gbé jẹnẹrétọ̀ eh, ńlá fáwọn ìjọba bá àgbàlá Gabriel lẹ́yìn ìyẹn ó tún ti gbé jẹnẹrétọ̀ fún àwọn mọ́ríkàzì àwọn babalágége àǹtí ńlá one twenty kva ó gbé fún wọn wọ́n sì ṣàdúrà fún bẹ́ẹ̀mi ṣe fẹ́ kọ́ ṣe ni èmi máa advice ẹ̀ bí ẹ̀jẹ̀ mi bí àbúrò mi ni ọ̀rọ̀ tí mo sọ kò sí rọ́ńbẹ̀ pé Ọlọ́run lò mí gẹ́gẹ́ bí sábàbí èmi kọ́ ni mo ṣe tí wọ́n fi fi Saheed Òṣùpá jọba ẹ mọ́ sí mi gbọ́ o. bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ lórí Saheed Òṣùpá ńgbà tí ó jọba Èkó ló ti wáyé. ẹ̀ ń ta lè ń lò gan-an fún òun ni Báyọ̀wá. Báyọ̀wá ló promote òun àti Muri Thunder. òun àti Muri Thunder tó promote ni eh, barista ti sọ̀rọ̀ sínú máìkì pé ẹ mọ̀ pé Saheed Òṣùpá ní Saheed on Papa mọ́ ọba orin ni ẹ máa pè látòní lọ èmi ò sí ń bẹ̀ mí tí ìdásíṣẹ́ wọn ń gbà náà ìyẹn dàbí tíọ́rì ṣùgbọ́n tá a lè pè ní pírátíkà tó dé tó mú wá ń físíkà àwọn kan ní ẹyin olóògùn fún barista ni ó ṣe gbá fún barista ó ṣe ìyàwó ni ẹ barista ò fẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ti barista tó fi sọ ni àwọn agbèwà bàdàn gan kó wá dé adéhùn fisika kó lè ba àlẹ́sẹ̀ ni. tí mo ti sọ pé àgbà mẹ́ta lọ́mọdé ẹ̀ ta lórí adé tí Saheed Òṣùpá dé Saheed kì í fi iṣẹ́ rẹ̀ ṣeré o ọ̀dẹ̀ mọ tí wọ́n ń pè ní quality. ẹ̀yin olólùfẹ́ rẹ̀ ní kẹ́ ẹ mọ̀ tẹ́ pa. nínú onífújì tí mo láìkì jù láyé lọ́wà mo fẹ́ràn rẹ̀ ọmọ mi ni. kódà mo ró ní fújì tó pè mí rí pé bàbá mi ò sì sẹ́yìn o ìbàdàn solidarity lẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá o tẹ́ ẹ fi wà lẹ́yìn ẹ̀ bàbá mo sì gúùdù sí yín o níwájú ọlọ́run àti èèyàn lórí onífújì tó sọ bẹ́ẹ̀ tóun àti Saheed Òṣùpá jọ ní kanta ní ọ̀sẹ̀ míì ọwọ́ orin lásán kò sígbà tí ń gbọ̀ báyìí ń sì fẹ́ máa ké pé á ah, wọ́n dojú lọ́mọ yìí lóòótọ́ ọmọ ọlọ́mọ láàrin òròmọdìẹ láàrin àṣà píksọ̀ yẹn lọ wá ságbárì mi tí mò ń wò pé ah, òròmọdìẹ kan wà àwọn àṣà tẹ́bi ń pa wọ́n wá yípo rẹ̀ bẹ́ẹ̀ ni